ṣe bá tó ṣe àgbàkà fún wa lápọ̀ fún mi ọlọ́kùn sàlẹ̀kùn rẹ̀ gbogbo ni àwọn ọmọ ya lọ́kùnrin lóbìnrin náà ó ṣe pé látàárọ̀ ni àti ìgbó ọlọ́kùn fún wa lẹ́kọ̀ọ́ owó hàn ọlọ́run àwọn ọmọ tó wà ládàá. kita ini ya aku semua aku ini Lemah kita cek di kehidupan kita Mau masjid dari Pulang wasawabi Dengan Topik jiwa ini dari hmm? Lu boleh Making change Thank you. sọ̀rọ̀ sínú àná ká sọ̀rọ̀ yáàkì tó lọ sínú àná ọ̀sùn márì ìpàdé ìpẹ̀lú yáàkì. ẹ̀sùn ọ̀dẹ́ àlùkò yẹn náà ti bá mi ń ta. kì í ṣe wá sí márì ìjòwò ìfásitì kan wà sí wà pẹ̀lú. àwọn áyà tó kọ́ ká jọ wò yìí dàpọ̀ fọ́nà tó ẹ̀ pé ń bá mi ṣàlàyé yẹn tó máa ẹ̀sìn lọ́wọ́ àpè máa ẹ̀sìn lọ́wọ́ àpè káwa náà ló tilẹ̀ mọ́ lórí ẹwù àwọn ará ẹ̀ nítorí ìta wí mo ló ta ìdúró ìlànà ìta ní ìjọba ọ̀sẹ̀ karena dibuat suatu moralku tidak ada ujian latara semata oknum oh, suci ujian tapi nabi Adam berubah cukup anak ujian jumlah kemudian Adam kalau kami nak tolong membaca Enbuje Enbuje Yahweh, Enbuje ẹni Kalau jẹ́ ìyàwó ẹ̀ ada jẹ́ bí látara ọlọ́run tó kọ́ nípa tó ń dá ádámù tó ń kó fi lè fara balẹ̀ sí ẹni tá a dá pẹ̀lú bọ́ọ̀lù sukùn sukùn a máa ẹ̀sọ́ kí ni tuma wọ́ọ̀lù sukùn sukùn nígbà tó wọn fẹ́ sọ̀rọ̀ nígbà náà ìgbọ́dọ̀ láàmù àlejò tó wà bẹ́ẹ̀ kò bá sukùn mú ẹ̀ka. so a máa ka ayà. setiap saya dalam mungkin untuk membantu untuk kita bantu di TV pelan tubuh kaki ujian problem semua hati malu sendiri Ibu ayah ìwádà ìwà káàkiri o lọ́lọ́ àwọn ọ̀pọ̀ káàkiri o ṣe nǹkan lo ẹyọ kan nú ẹ̀ ìjọ ọ̀nà ó wà káàkiri. Aya seventy two seventy one seventy two for seventy two nana fẹ́ ọlọ́run ní àwọn ìlànà ìṣèjọba ọ̀sẹ̀ ìlànà àwọn tó ń bọ̀ ìjà àbọ̀bọ̀ àlékún lẹ́yìn àtàlù. ẹ sọ fún mi ẹ wò mí ẹ wò ó. tó bá ti gbé bọ́lá bá ṣe é ní wípé òun nìkan níbẹ̀. Tí òun kò wọ̀ bọ́lá bá ṣe é ìyá yá ó lè ṣe àwọn ìyá lè ṣe àwọn. man tidak ya yakni mungkin dia kalau lo ngobati ya tolong coba bani ya Allah subhanahu wa ta'ala tọ́lá bá ṣe pé ọ̀tán àpọ̀ ìkàlà ọ̀pọ̀ tọ́lá bá ṣe òru pé òru ló wá béèrè òru yọ lálẹ́ ní tí ó bá nínú ìmọ̀lẹ́ rẹ̀. ẹlẹ́kẹ̀ẹ́jì ni ó wà tọ́lá bá wá ṣe ọ̀tán béèrè náà tó ń wọ̀ ìlàjà òfin ìyá ìyá tó dáa. Mọ́tì ìdáhùn ọ̀rẹ́ ìlú iṣẹ́ lọ́nà pé àtúntò ìyá tó ti lẹ́yìn. Ìṣẹ́ lọ́nà bá tí ó bá yẹ mú olùpa tó ti lé òun. kẹ́ ẹ wájẹ wọn lọ́sàn-án wọn àná lọ́sàn-án ẹ̀yìn mẹ́fà. Ìfọ̀ ẹ̀fọ́ ló ti di àyà ìgbé nígbà tó lọ́wọ́ bá dápọ̀ tó lọ́ bá ti kú wéré orí kalẹ̀ ni ọlọ́wọ́ ọ̀pọ̀ ìlú mọ́tì náà ń bẹ́ẹ̀ kù náà yàtí ó ti di àárọ̀. Ó ní àti ó ti di àárọ̀. malaiku ini malaiku malaiku itu kita bukan posisi dulu jadi pun tidak itu kalau kita ìyàwó rẹ̀ bá wà ní ìgbà máa ń tẹ̀lé náà lọ́wọ́ títí ní ìgbà náà lọ́wọ́. Whatever is that saying, what is sleeping, what is feeding, what is the àwẹ̀ tàtà wà fún bí wà lè ṣe mọ́ gbà lòun láti ọkọ rẹ̀ àbí ó bá fẹ́ wọ́n jẹ́ náà ọ̀dọ́ fún gẹ́gẹ́ ní ṣé ọ̀nà ni ẹ máa gba àwẹ̀ pẹ̀lú tó ṣé tọ́lọ́ bá wá ní ìjìnlẹ̀ tí kò sọ̀rọ̀ lẹ́nu ni à ń bá rò ramadan bá nì. Kàtà بفاتنا لا تقدمان المرأة من ضرورة عشاء ẹlẹ́ẹ̀kẹ́ sáwá lẹ́bi wọ́n ti fi ìkáàbùbá àkókò bá ní bá ní bá ní ìmọ̀. àwọn òṣìṣẹ́ ló bọ́lá ṣe ní ìjọba ti láì ní ti bá àti ńlá ìdá àtàwọn àwọn ọmọ wọn ti bẹ́ẹ̀ bá ṣe fẹ́ẹ̀ bá ṣe lọ láti lọ sí àwọn bá ṣe. Ìjọba àwọn ìjọba láti èmi mo ṣe ń tẹ̀lé ọ̀rẹ́ àwọn afọ àtọ̀. Ìgbóyà tó ní kọ̀ọ̀dẹ́ṣà ìjọba mi ló tún bá gbogbo àwọn lẹ́yìn ló fi gbé àyíká ẹgbẹ́ pẹ́ àwọn ọ̀fẹ́ já gbẹ́ ẹ̀rọ àgbẹ̀rẹ̀ ọ̀sùn ìtọ́mọ̀kẹ́ ló bá bá yé bẹ́ẹ̀ bàtà wọ́n fi jí bí àwọn ẹ̀yẹ́ ti lọ́pọ̀ sábà tí wọ́n bá wọn náà lọ́pàá kí ló ń rí bàbá àgbà lẹ́yìn bàtà bá ti fi ṣẹ́ tán. Ẹ̀fọ́ gbọ́dọ̀ ti sọ̀rọ̀ tá a bá lè lóòrùn lẹ́yìn bàtà bá ti ṣẹ́ tán. Káàpọ̀ bọ́lọ̀ bá ṣe pé wọ́n mọ̀wọ́ ni a máa fẹ́ gbà lọ. Ìta ni bá ní mú ìmọ̀lẹ̀ tí ó rùn wá. àkọsẹ́ yóò fi ìwé ayé méjì táìmù máa wà tẹ́ẹ̀bì ṣe àlè ìjọba ọ̀hún ìpàdé ẹ̀sìn wá jẹ́ wọ́n bá bí ẹ̀ka tó lè pàdé àpapọ̀ òfin ìjẹ́ ìlú ní yàrá ìlú táìmù máa wà tẹ́ẹ̀bì ṣe tẹ́wàá ní pẹ́ẹ́jì wọ́n wá lé oníṣẹ́ kẹ̀kẹ́ ọlọ́run wá gbé èyí tó lè ọkùnrin wọ́n ní lọ lè gbé èyí ọ̀sán ọ̀sán nìbọ̀rọ̀ gbogbo ẹ̀ náà jìnnà lọ lè wà ó lè báwa kó wà ní náà ó lè wà tọ̀tún bá ti wá lò tọ̀ bá ti ṣe é ní ẹ̀kọ́ ọmọ ọ̀sán kan ó gbé ọmọ wọn tó ń bá wọ̀ tó dà mẹ́lá tó tó máa fi sọ gbogbo ẹ̀mọ́ sì wọ́n pa ìṣòro tó bá fẹ́ kéde lọ kó wá lẹ́yìn ìgbà tó pa nílé ojú wa ní ìlú ìlọrin. Ọ̀pọ̀ àti àkọsílẹ̀. sí ní àwọn ọkùnrin ọlọ́run bá pe lẹ́yìn ní libata ó ti pe ní lẹ́yìn ní saka méjèèjì pé libata aṣọ ní ọ̀gbìnbá àwọn akẹ́kọ̀ọ́ ìdára ó ti pe ìrònú àsìkò tẹ́mi méjèèjì yìí náà lọ́wọ́ ọ̀pá lo àwa ẹ̀kọ́nọ́mì ti fẹ́ lẹ́yìn ló jẹ́ bẹ́ẹ̀ kí iná tá a ti ẹ́ kí ìgbà kan máa dà Yóò ń gbé agbádùn lórí ìwò tẹ̀lé náà tó bẹ́ẹ̀ o, ìwé ọ̀sán ló wà ní àbúrò, òsì ní àfẹ́ òun ní pátá. ní ìbá túmọ̀ rẹ̀ náà àbúrí òṣèré lásìkò ẹ̀ máa ń Kalau pada pun dan dibahas ni langsung apa yang ni dibahas dengan dia ini beribu hati pusing kalau boleh mengenai dulu. Jadi pun dia dibahas pun langsung ẹni yóò sọ̀ láì ní ìdílé ẹ̀ àwọn tó sọ̀ láì ní ìdílé. Òjò sáka ló là fún ọ̀gá kanú ìlà ìjọba ìfọ̀kànbalẹ̀. Yóò máa lọ pẹ̀lú primary league olùdásùn mú ìrìnà. Ẹlẹ́kẹ̀ẹ́ yìí máa ń bá àwọn ènìyàn. Ó nà sí kí wọ́n yà á sí. wà á tó ńlá fún àtẹ̀tẹ̀. Jẹ́ pé asọ́mọ ń kọ́ báyìí. Àwọn náà ó jẹ́ kí ni ó jẹ́ kọ́pìnì fún. Ẹ̀yin ó jẹ́ kọ́pìnì fún. Ìtumọ̀ rẹ̀ wọ́n tó kọjá àkọ́ni. Ìtumọ̀ sọ fún yàrá pé èèyàn jẹ́ ó kọ́ máa ní. lóbìnrin lóbìnrin ń tọ́. ìmọ̀ tó wá fún wọn ìyá ní gbogbo akọ́kọ́ bá tó bá ṣe pátápátá pátápátá tó bá ti mọ̀ sí ní owó ìlú mọ́ tó bá ti mọ̀ lọ́dọ̀ ìyàwó rẹ̀ lè mọ̀. ẹgbẹ́ mi tó lè bá àwọn ọmọ ọjà àti àwọn mi. ìjọba ti fi ṣe ìsáàbù náà dàkúdà kúndọ̀ yìí bá rẹ̀ dídí ní làwọn tẹ́jọ́ kó tí ọ wọ́n ń gbé àwọn sálábí wọ́n náà yọjú ẹ̀dọ́ bẹ́ẹ̀ ìdúbẹ̀ orí pé àfihàn ọ̀pá òun ìṣẹ́ ọ̀pá

ẹ̀yọ́ máa nábẹ́ adam a ti sọ aṣọ kalẹ̀ fún yín iṣẹ́ wo la sọ fún yín. aṣọ máa ń jẹ́ ìwádìí sára yóò kọ́ fà fún un. wàrí ṣáàtẹ̀tẹ̀ sí jàmánu. ṣèkọ́nà kan fẹ́ gómìnà ìbá sọ́nà ẹgbẹ́ bá ṣe mọ̀ tó máa ìbá sọ́nà ọ̀pá ṣe mọ̀ náà. ọ̀tọ̀ ti máa jẹ́ fún yín ẹ̀yìn àti jẹ́ fún yín ní ara kí ilé yìí lẹ́yìn bá fẹ́ fẹ́ yà ẹ̀yìn ọ̀rọ̀ yà akọ́kùnrin náà láàbù pé lẹ́yìn ìgbàlá tí ó jẹ́ sáàlì láàbù ó láwù fẹ́ kó pé ó máa ń láàbù àmọ́ wá láyé ọkùnrin gbọ́dọ̀ ní nǹkan tí ń wá lára obìnrin yàtọ̀ tẹ́sí ẹ̀sìn ló gbọ́dọ̀ jẹ́ méje pé tí pẹ̀lẹ́ á sábàbàrà jẹ́ bá pọ̀ títí lórí ìgbà tí ó ṣé ó ní sẹ́wọ́n ìbẹ̀ ìgbà àbáṣe ìlú kò sí ìjọba ẹ̀sìn lè ná ó padà wá sí ní ẹ̀kọ́ wá padà àwọn aláàbí

Gẹ́gẹ́ bí ẹni pé ọkùnrin kan ló ka ìfúnpá ìlú wa lára obìnrin tó ń yẹ. Bẹ́ẹ̀ni náà lóbìnrin náà ní òun. Ẹ̀sìn wọn gbà dànù. Wọ́n tẹ́lí sábà bàtà gbà dànù yóò máa ṣe lọ. Ẹ̀sìn yàrá yàrá wà lára. Ẹ̀sìn yàrá wà pé lẹ́rí àwọn ìgbésẹ̀ tí àwọn òbí rẹ̀ wà. Bọ́dà ọlọ́run náà láǹfààní ẹ̀kọ́ lé. Ṣùgbọ́n wọn dá níbo àwọn kẹ́kẹ́ tí wọ́n ní lọ́kọ́ wà ìgbà Yorùbá sórí ẹ̀wà yìí tó jẹ́ ní nínú ìlúwa. Kò sí sáńdáàdì gàgà kò sí sí pálápàlà. Èyí bá kan sọ pé wà ọ́fíìsì lọ́kọ̀ọ́. owó ni tọ́lọ̀ fún ṣe fún ìtẹ̀lé owó ni wọ́n ti lọ lè wò ó ní a ah. Ọlọ́pàá máa ń ìgbà òmìnira. Lẹ́gbàá ọ̀pọ̀lọpọ̀ láti mọ̀ ká òmìnira fún ìmọ̀pá àwọn ìyàwó wàlọ́wọ́ àjábára tó ti Bára pípa àwọn obìnrin mi ìkórí lẹ́yìn wọn owó bá fi ti ìfọ̀pá ní oṣù tó èdè ìjọba. Wàlọ́wọ́ àjábára tó ti ìwòrò ìta. Bára pípa bá fi tó ìwọ́n tó lọ lè wá bá ìjẹ̀mọ́ra rẹ̀. Báwo ni wọ́n gbá? Ó ti wá jẹ́ lọ́wọ́ ìta. Ọlọ́run ò ní torí ìjẹ́ dáa mi ibe ẹ̀hẹ́ ibe àtàkọ́jà ah, wọn fẹ́lọ́ kọ́rọ̀ wọn jọ yusuf fẹ́lọ́ kọ́ ẹ bá ń já pé yusuf ya kọ́ lípù wa pé màá bọ̀ ọjà bá ti nínú àwọn èyí tó ti wà lẹ̀ so yìí yóò gbá ìdí ẹnu so tó bá ti lánàá tán tó jí ọ̀rọ̀ òfin àgbélébú ọ̀hún èwo ló tún má láàrin ìgbàgbọ́ tó fún ìfantasi máa ní fantasi rẹ̀ ọgbọ́n ṣùgbọ́n tàbí wọn ní dá obìnrin rẹ̀ kó o sì ní dá obìnrin rẹ̀ nígbà àwọn tó wà lẹ̀ tó bá wà ní ṣe wàhálà rẹ̀ tó bá nígbà àwọn tó wà lẹ̀ nífẹ̀ à mú ìwájú padà wọ́n fi wáá kó o fún àdébẹ̀ tó ọgbọ́n àmọ́tà kò pépè ìtọ́nà ọba dá lọ́sibú mo rò pé yóò lè gáìdì yàn ẹ́ ẹ́. Ṣé wá ní kọ́kùnrin? Ṣé wá ní ìdílé wa? Láàbùkù rẹ̀. Kọ́dà kì í rìn náà pẹ̀lú àrùn. Àwọn ọ̀sẹ̀ ń sọ̀rọ̀ àwọn ọ̀sẹ̀ Má gbogbo lè dára wí o. Lẹ́yìn ìgbà tó bá ti gbé àjọ ìjọba lóde, máa ń sọ̀rọ̀ ẹ̀sìn olùkọ́ni sẹ́ni tí ti wá àti ìdí ká sọ pé yàn ló fẹ́ gúnlẹ̀ tó o bá ti gbé lẹ́gúnlẹ̀ tí ó jẹ́ yàtí lẹ́sẹ̀ kí wà sí èbí àjẹ́kùnfẹ́ tó lẹ́sí wà sí kọ́ ò ìwọ́ta ti ẹni ọ̀dá wa ó jẹ ó ló ṣe yóò jẹyà Thank you sẹ́ni gbàgbọ́ náà wà gbà ẹ̀ màmímà sẹ́lá wò ní òun lẹ́sìn sábà ó gbà bẹ́ẹ̀ gbàdọ̀ wọn bá yín dàgbé ṣé bọ́ kọ́nà kọ́nà tó wà ti tọ́ fa ìgbàdọ̀ ní ẹ̀ ó ní lọ́wọ́ á ti lọ nìyí màá nà á ti fi ìdílé náà báwọn lọ́ba lọ́ba bá fún ọdún gbádùn káwà gbádùn fàǹjọ́ ti fọ́lọ́ sínú wá ń lówó wọ́n bá lówó wọ́n ti wọ́n mọ́rùn gbádùn tó wọ́n bá mọ̀ ọ́n. nàìjíríà ló ná àlẹ́ òdìsúlù wọ́n lọ lè mú dàwọn tó ẹ̀ lè padà ní ẹ̀gbádùn ẹ̀ o àjọ ìgbà pẹ́pẹ́ńdà ọwọ́ òun mọ̀ àwọn tó dá wọn láti rẹ̀ àwọn òfin ìrẹ́ rẹ̀ ìlú ń bá tó ṣé ẹbí tí ẹ bá ti fẹ́ bá wà ó bá ti rí àwọn ìlú ní Báwo ló ń láti pọ̀ láàrin ọdún? A máa sọ pé tí ìgbà tó ń fi olùgbé báwo ló bá wà? A tó ń bẹ̀rẹ̀ sẹ́ni ìjọba àgbára ìṣe owó la kọ́dà ti bẹ̀rù ayé òun ló ti bẹ̀rù ọ̀rọ̀ tó ṣe òyìnbó ti ká ìgbésí ayé fún àwa ẹ̀kọ́nọ́mì ó wà á ti sẹ́ máa di yóò ní kẹ́kẹ́ ní ìjọba tó ní ayé ju sẹ́ lọ ẹ̀gbọ́n kọ́dà tó ló bá bí lọ òye lóye àpè ọ̀fẹ́ tàbí ọ̀tàbí ẹ̀ wọ́n ní wọ́n fẹ́ lọ bí ìdí. ẹ̀gbọ́n báwo lè fi bàbá àti ọ̀tà tó ṣe pé àti bàbá kòkòrò àti bàbá ọkọ̀ àlùyá ìyàwó ìyàwó mọ̀ ju pé láti ìfẹ́ bá mi ní ìdára wá fẹ́. ṣé àkókò iṣẹ́ mọ́ mi ó wà ní káàmù ṣe náà táàbà lọ lẹ́yìn òṣùpá kẹ́lẹ́ wọn kò sówó inú wọn dùn wọn jẹ́ o ẹ́ ara yìí tó bọ̀ wáyé mẹ́rin gbá fún ìfẹ́ yìí wá tó bí àwọn ọ̀gá ṣe ní ma èmi ìgbọ̀rọ̀ èmi ìgbọ̀rọ̀ máa ṣiṣẹ́ tó ẹ́ ẹ́ ò ti fi kàlẹ́ ń ṣe fún wọn tó yẹ dáadáa rẹ̀ náà ní mo gbádùn rẹ̀ náà ó ní wọn ti ta wọn lára ní sọ́nà sẹ́ǹdì owó ti dé sí èyí ni wọn bọ̀ wá gbádùn ní kí wọn kó wọn lọ. ìṣòwò rẹ̀ ló pọ̀ gbádùn àtàfowó tirẹ̀ wọ́n ti kún ní nígbà tí mi ò lówó wọ́n lèrò tó náà láti kọ́ pẹ̀lúgbọ́dà pẹ̀lú àtúntò rẹ̀ ìtìwà àtúnyí agbádá ṣe gbogbo àwọn ọgbà ayé kí ní ìtò ìtò gbà ẹni wò ní ìtò ọjọ́ ìtò ọjọ́ ìgbà láti gangan bó bá lékún wa ọ̀ so mo ní ọkùnrin ní ìfín wa bẹ́ẹ̀ lórí ìrìnàjò wa sábà ọkùnrin máa bá lẹ́nu

ìwọ́n tí wọ́n náà bá ti wà nǹkan dáadáa òní wẹ̀rọ aké o ọ̀rọ̀ pé òsáàdù wá àbúrò àti àmìlélá obìnrin ló sàkàn ọgbọ́n òní yóò sáàtì lọ tó bá rí lọ ọ̀pọ̀lọpọ̀ sáàtì lánàá ṣùgbọ́n láàbẹ̀ òkú bóyá ìwọ̀n ìwọ̀n ìwọ̀n máa bàbá ti kàkú wúra lè tán lọ́wọ́ lóde. Ìgbà àpẹẹrẹ bá tó máa tó wílẹ̀ lọ́ta jẹ́ lẹ́nu kókó. Ọlá àbí ìwà fi lè ta kí ló wá tẹ̀. Sáńtọ̀ ni aṣọ tó ń fi lẹ́kọ̀ọ́ fẹ́ fún ọmọ ìjọba òun ló bá kú. Aṣọ tó ń gbó. Aṣọ tó ń kún aṣọ kọ́sìn tòun tuntun àmọ́ òun rẹ̀ wà ní kọ́sìn lọ ṣe sọ mi material factor handsomeness lọ́dà jẹ́ ní ti tàbí olùdá lọ́dà jẹ́ handsomeness náà olùdó ẹgbẹ́ yóò mọ̀ ìwé ìwò wọ́n lè wọ́n lè padà ẹgbẹ́ ìwé ìta padà wá fún ẹ̀ lòlò ìlú tó bá tiẹ̀ ní ìlú pẹ̀lú. kí n bá tó ní ṣe wọ́n ti láti pọ̀ ní lọ́dà tó lè má ní àná. lórí àìsàn gbogbo ẹ̀ láyé. tàbí kí àìsàn tó àwọn ìlú pẹ̀lú ọ̀sán ẹ̀rọ láti dá sí lọ. lórí àìsàn tó lè má ní àná. tó ní àtàkùn bá àwọn ẹ̀dá tó lè dé àìsàn tó ṣe ọlọ́àbí ìlú àfẹ́fẹ́ kan aṣọ náà fẹ́fẹ́ aṣọ tó ní gbogbo aṣọ tọ́jú ó tuntun àbó fáìn tó tọ́jú ó ní obìnrin yìí fàtídà náà bàbá sì láàrínlá tó bá wu aṣọ mi yóò wu aṣọ nínú ìwé ìlú tó

ó lè wò padà wá wọ́n lè wọ́n ṣe pàtó pé kò bá tọ̀ ẹ́ ti mú lòun á ń tà wá ní ìyá ó kà sí àbí àbàlàyé àti ìwà dúró súnà. Sẹ́rí máa ń yàgbẹ́ pé tó bá ti báwo èèyàn bá mọ gbogbo àwọn tó wọlé àní ní àwọn ti nítorí tọ̀ rẹ̀ bí. Nítorí náà pé ó kè á ń wà tásọ ẹ̀mọ̀ ìtumọ̀ ẹ̀yìn wípé aṣọ tuntun ọ̀hún nígbà tó ti wo ojú ẹ̀ máa bá tuntun ẹ̀ lọ. bẹ́ẹ̀ náà lóbìnrin yóò ṣe máa ní ìlú àpò. ìyá rẹ̀ ló ká. ìyá rẹ̀ ló ká. èmi ni yóò bá ìkọlá jẹ ọkùnrin bá yàn padà lọ lẹ́yìn kejì náà tún ní pé ẹ̀fá náà nífẹ̀ẹ́ èmi nìkan kọ́ nífẹ̀ẹ́ ìpáná náà ṣe jàlé ẹ́ ìnìkan kọ́ nífẹ̀ẹ́ fáì tẹ́mi wò lọ́kàn náà padà púpọ̀ ó dágbó ilé ìjà rẹ̀ olówó lọ́wọ́ owó òun olùyànjú tó wá sí human nature ní kó fi ìlẹ̀ tó mọ bá tí wọn náà ti lè tó fi mú ìbá rẹ̀ jù wọn ìwọ̀n fẹ́ náwó yìí pé èmi yóò lè gbé owó mi sẹ́yìn fún mi. ìwọ náà ti sàkọ yẹn sínú lòun náà ti di ká. èyí bá wọn sọ èmi yóò lè di àgbá lè ní àgbẹ̀ lè jì. gẹ́gẹ́ bá ti bá bàjẹ́ tí wọ́n bá mọ̀ lọ́kà ara rẹ̀ láàrọ̀ gbogbo tó bẹ̀rẹ̀ wá lé ní tí ò bá ti ní ìgbà báyìí èyí ò ní láì bẹ̀rẹ̀ béèrè fún ìgbà ẹ má ti ká ṣe é níṣe pé gbogbo àwọn obìnrin tá a bá ní àáfàá tí wọ́n fẹ́ fẹ́ wọ́n tàbí tà àáfàá tó wà náà àáfàá ìgbé iṣẹ́ tó dápẹ́ ìwà ọ̀rẹ́ ọ̀rẹ́ ìwà ọ̀rẹ́ ìwà ọ̀rẹ́ ìwà ọ̀rẹ́ kan yẹ àwọn àkọ́jà àwọn àmì ẹ má sì gbé káàpì yìí ní báyìí káàpì gbé káàpì lọ́kọ̀ bá àtẹ̀yẹ̀ ọ̀gá ló jẹ òbí wa pé káàpì ọpọlọ wọn pé kó lè fi fún nǹkan náà ọbẹ̀ tí àìwò ní pè wá ẹ má tó padà jẹ àwọn àkọ́jà padà sí àwọn àwọn ẹ̀rọ tó pọ̀ lórí àwọn. òun lẹ́sìn ní pé máa ṣẹlẹ̀ nígbà tí ojú àti àwọn èèyàn pé irú àwọn tẹ̀kọ̀ òṣìṣẹ́ nìkan ni ẹ̀sìn ní títà tí yóò sì máa dúró pé fún ìgbà tó ń yàwó mẹ́rin nípa ọlọ́ bá lè tí kò tẹ̀ pọ̀ ọmọ tí kò yóò máa bó bẹ́ẹ̀ ní kò sí kò ṣẹlẹ̀ mẹ́rin ṣùgbọ́n tí a rí oní kéèyàn lẹ́sìn kí wọ́n wá wọlé tó bá lẹ́sìn ṣé wo ni nǹkan tí mo wá lé gbogbo ilé iṣẹ́ fún mà ní. gbogbo ẹgbẹ́ iṣẹ́ fún mà ní. tó obìnrin bá òwò ń nà ìdààmú adúláwọ̀ wà á tún ìdààmú adúláwọ̀. then hunna ìkìmánú là. Because ara kan afọ́njú náà atọ́mọ ilé kéèyàn àti ẹ̀ pé ìyẹn pọ̀ kí. ìmọ̀ ilé àti ẹ̀ pé èèyàn ní kí ọ̀sọ́ ṣe nù. ṣé ọ̀kan náà wọlé lára ìgbẹ̀lẹ́ ìlànà àgbà ó ní wàmà tó lù ọ̀sọ́ tó lè ní ní bá ṣe lò ṣe lò ní àdúgbò ní ìgbà kan ọ̀sán ìlà dínà tó mìíràn pèlú a ti sọ̀tọ́ pé ilé kan tó jẹ́ títẹ́ ìlà yòtáàbù nínú bẹ̀rẹ̀ fọ́sùn yóò ọ̀nìmẹ́ yóò jẹ́ kí dúkì pé ìlà dáná ọ̀pọ̀ àti bí yóò lọ́dọ̀ pé fẹ́ ní obìnrin kan ló wò pé tó bá gbọ́dọ̀ yàn bá lu ọ̀tọ́ náà ó lè ṣe ó lè yá ni pé ń ti ń pé kìnnì kan tó kù láàrin tó gbé ni fàáfùmá ìdá káàlẹ̀ ìjàmbá láti mú ọ̀fárọ́ àmọ́ ń dọ́gba pé kí n ti bá lè ta pé yóò bù àhósínékì yàtí ojú ti tiẹ̀ yìí làwọn yàtá ti ìlà ayélujára wárọ̀ kò tún ní ìdíkàtẹ̀ fún ọ twenty five mọ́ ebi ó ti pè lá twenty five tí mo fẹ́ ló fẹ́ là pẹ̀lú pé ní nàá ṣe àtúnṣe ìgbìmọ̀ àlù ẹ̀ kí sọ́tọ̀ káyọ̀ wọn pàtàkì àkókò yìí pé ọlọ́run bẹ́ẹ̀ náà làwọn òbílẹ̀ ẹ̀yẹ máa wó ẹ̀yẹ ìgbọ́kọ̀lọ́wọ́ wa ẹni bọ̀ tẹ́ bá ní pé ó bá àbíẹ́ léèyàn dáadáa ṣíṣe iṣẹ́ kékeré ní àwọn olùsí lára tóbi náà bá àbí ẹ ní ẹ̀dá dáadáa kìí iṣẹ́ kékeré lọ́kọ̀ọ́ olùsí lára wọ́n lọ pé àwọn òun lẹ́bìí a àwọn àǹtí wa táwọn yẹn tí ọlọ́run bá ti fi yọ ọ̀rọ̀ ọkùnrin kò fi omi àti yòókù àti ọkọ̀ náà tí wọ́n ti tó lọ́ba bí àwọn ẹ̀jọ̀ bá bí àwọn ẹ̀ sọ. lẹ́yìn àwọn obìnrin yẹn o òun náà ti fò ńlá sọ́ọ̀tọ̀ wọ̀n wọ́n jẹ́ fún wọn. wàá tún. สวนหนึ่งัดเต้าเตี้ยุคประวัติยกเป็นยคประวัติมีเงินอันดีบ้าครับคุณตาเป็นดีบ้าบอกมันประวัติยผู้หญิงละก็ลองเอาผู้หญิงคนละยกคน nítorí báyìí tọkùnrin bá ṣiṣẹ́ lọ látara rẹ̀ ó ṣe ní ìṣòro títí káàkiri òun lòun ń pè tẹ́lẹ̀ tí ìṣòro tó bá délé nù náà ni ìyàwó rẹ̀ náà wá sọ̀rọ̀ rẹ̀ tó náà bẹ́ ènìyàn. Ọ̀ wọ́n náà wá sọ wípé àwọn ẹ̀rọ ajé ìbá fún wa káàkiri kó wà. Tẹ́ bá ti wo dáadáa, òun náà ní òun náà ṣe. Òun náà máa kọ́ wà gbogbo tá a bá ti fẹ́ ṣe náà pé káwọn èèyàn mọ̀ wọ́n lù á lù kọ́ pé ọ̀fẹ́. láti ṣe. Ìtumọ̀ tó jáde lórí òun ní ká bá láwọn ìyàwó lọ́lẹ́ ìgbà fún làwọn. Irú àwọn nǹkan tó ṣe pé ẹ̀mí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lò. Ẹ̀ẹ̀rẹ́ káwọn èèyàn mọ̀ pé ẹ̀kú oṣù rẹ̀. Ẹ̀ẹ̀rẹ́ káwọn èèyàn mọ̀ pé tàbí ìwé ìfọ̀pá rẹ̀ òun lẹ́sìn ọ̀rọ̀ àtúnjẹ ìbámu gbogbo nǹkan látó náà ń gbé pamọ́ ọ̀pẹ́ gbogbo yẹn náà nípa àwọn òkè àkókè ọ̀rọ̀ ẹ̀ lọ sí àwọn òkè gbọ́ àjọ tí mo dá àwọn àbùnú láti àjọ yìí náà àjọ tí mo dá láti ọdún ìgbìmọ̀ láti àwọn àbẹ̀yà àbẹ̀yà ìgbìmọ̀ lọ ó fẹ́ kó ní ìlú torí pé àwọn nǹkan tó kó pamọ́ ẹ̀ òun ní ó wù mẹ́tẹ̀ẹ̀tẹ̀ lè sọ̀rọ̀. tọ́ tẹ́lá tí wàá wò ó ẹ̀yìn òrìṣẹ́ tí wàá fẹ́ sá fún ìyànà lórí bàbá rẹ̀ òun náà ló fi kọ́ bàbá rẹ̀ ìgbẹ́kùn àwọn ìyá ẹ̀rù ń báyìí ní àbí ilé ìfẹ́ ìran ní olùgbé ìbáṣepọ̀ ohun náà wọn bá fi lòdì òkèèrè ní wípé àwòrán tó ní ìrànwọ́ ní ibi máa àwòrán. Thank you kílẹ̀ ìtàkùn lè fẹ́ kọ́ ní káàkiri ìjẹ́ tó kàlẹ́ ti ọlọ́run tẹ̀lé lọ́wọ́ rẹ̀ kó jẹ́ àfi lọ́ọ̀tù yóò yí sọ yóò yí kò tẹ́ lẹ́lọ́wọ́ yìí ọkọ rẹ̀ ò sí nílé àbí nǹkan tó náà wá fi kí lára yóò sọ bìmọ̀ ìgbọ́dọ̀ bìmọ̀ àtúbọ̀nà pẹ̀lú gbọ́dọ̀ nínú gbogbo ìfọ́sọ̀tò náà àti tá a àtúbí ìrìnlẹ̀ ìrìnlẹ̀ túbọ̀ tó lè kọ́ jẹ́ àbùdókì tí ń jẹ́ ìlà àtúnà. Táwọn àgbà ti má lè dùn wọn, ara táwọn obìnrin ṣe ìmọ̀ tó bá mi. Àwọn obìnrin lọ́wọ́ ló tọ́. Ọ̀gá obìnrin lọ́wọ́ àwọn láti máa ń fa lọ́dọ̀ àwọn ọmọ mi. Ṣùgbọ́n pé ìwọ̀n tó bá ti láti lè sọ pé tó bá ti wà ọmọ rẹ̀ rárá. Ìwọ̀n ó lè sọ pé láti ah, tẹ̀lé ọmọ owó àbọ̀ bàtà ẹni ènìyàn kọ̀ọ̀ra òun yóò máa wọ jí àwọn ìdókòwò àwọn òbí tí o bá ti wá máa bẹ̀rù inú ṣì má jẹ́ fòlẹ́ńtì àtàndà. Ìmọ̀lẹ́kọ́ sí fòlẹ́ńtì àtàndà correte ẹ̀rọ analysis tó wọ́n padà lè bẹ́ẹ̀ ẹ̀sìn analysis ìpé à no but five thousand lápò ní ìfóònì à ẹ gbọ́dọ̀ àkáǹtì fún every four bọ̀ kọ́kàn lẹ́jọ́ fẹ́ máa pa ọkùnrin káàkiri ẹ̀sọ̀rọ̀ ti kàkà òṣèlú wa wọ́n tó lè rẹ̀ ìwọ̀n náà yóò wá ṣe é pé yóò dùbọ̀ láti yára tí tí pọ̀ nílé àwọn obìnrin máa ń lọ pé kí kí ni wà láàrin tó o tún fẹ́ kí n sọ pé àwọn ọmọ níbi páàdì tí wọ́n á béèrè páàdì lọ́dọ̀ rẹ ni kẹ́kọ̀ọ́ láti ní náà wọ́n bá tọ̀ wọ́n lè mẹ́rin tí wọ́n ti lo páàdì tẹ́ká tó náà sẹ́ni tó kọ́ ọmọ tó tó lówó pẹ́rẹ́ ẹlọ́gbọ́dọ̀ yá wa nínú ọgbà páàdì pé yóò jẹ sáájú yóò jẹ sáájú ọkùnrin yóò jẹ sáájú lórí bí ẹ bá ń bẹ̀rù náà tó ń bá kù náà tí o fẹ́ káwọn èèyàn máa ń gbàgbà òun èèyàn ń ṣe bóòlù ti jẹ́ sùkúrú kó jẹ́ sáàkì ẹ̀ tó jẹ́ sáàkà bẹ́ẹ̀ ló jẹ́ sáàkì méjèèjì lọ́wọ́ àwọn òun pẹ̀lú àwọn obìnrin tó kó báyìí sùkúrú nìkan tó wá kó báyìí sáàkì òun obìnrin náà máa wá ọkùnrin tí ó tó báyìí ìlú ìlú sùkúrù tiẹ̀ ní wípé yóò bá fèsì máa ètò ìbẹ̀rẹ̀ wọ́n ti lọ lọ́wọ́ ìwọ́n ní òní ẹ̀kọ́ àkárí àti ìlú tẹ̀wá ibi tí ìlú ọkùnrin wà ní àti rí ọgbọ́ àmì ìlú náà bára ẹ̀ẹ́dẹ̀ẹ́wà ẹ̀ẹ́dẹ̀ẹ́wà ẹ̀ẹ́dẹ̀ẹ́wà àti ọ̀nà wa sì máa máa dá obìnrin àkọ́kọ́rin lọ́wọ́ ọ̀pọ̀ nínú lónìí ọ̀pọ̀lọpọ̀ ní ìṣe wọ́n lè dábí wí ní compartmentalized brain brain tó ń tàn bá ti tóbìnrin interconnected bóòlù ọkùnrin wọ ọkùnrin báyìí ọkùnrin lè ní wọ́n lè fi wáá tóbi bàbí wọ́n tàbí sẹ́yìn tó ná wà látò sọ̀rọ̀. ṣé kọ́kọ́ náà bí wọ́n tàbí sẹ́yìn tó kéde òkú kẹta kò sọ̀rọ̀ lọ́sì bá tẹ̀ kò ní ìdẹ̀rẹ̀ rẹ̀ òkú yìí lànà ọkùnrin sí obìnrin ẹni tàbí ọmọ ọpọlọ tẹ bó bá gbọ́rọ̀ ìgbà gbogbo ẹ̀ lẹ́tọ́ mọ̀ léèdì bá pọ̀ ibẹ̀ nígbà kan fẹ́ wá fẹ́ ní gbèdé mọ́ agbọ́n máa dákọ̀ áṣíà áṣíà wà ní ìyàtọ̀ ìmọ̀ agbọ́n ìyàwó kejì àti gbogbo ẹ̀ gbogbo kan gbogbo kan ní wọn ní ìjọ ìmọ̀ lọ́wọ́ ẹ̀kọ́ gbogbo kan ló ní ẹ̀kọ́ gbogbo kan ló ní ọ̀dọ̀ ọ̀kùnrin tó yẹ tẹ́tí máa sọ̀rọ̀ tẹ̀lé tó dàbà ní yóò dìbò ló wọlé torí pẹ̀lú ìdí àwọn gbogbo gbogbo náà ní ìrọ̀ sáàdì gbogbo jọ́ rí àbí orí ìkẹsí màmá tó ó yóò gbogbo yóò mọ̀ bá jẹ́ lọ́nà ìrọ̀lá pípé ní àgbọ̀ olẹ́bí ìgbọ̀bá rọ̀ kò ní gbọ́ olẹ́bí gbọ́ pé yóò fi bá ti pa ní ìgbẹ̀mí ní jáde àgbàlá Fẹ́sẹ̀ kó ní kàkàrò, láti bí kí mọ́wàá sọ́fún mo dákù mo jẹ wá pọ̀ wálé òun ò nílé yé jẹ́ pípú yá ìgbẹ̀kan ṣùgbọ́n mo máa gbọ́dọ̀ sílẹ̀ fún ẹni tó bá ti gbọ́kọ̀rọ̀ rẹ̀ bá ti pé gbogbo nǹkan lọ́ba ní ìṣúlẹ̀ fún ọjọ́ ìgbà òníbi jẹ̀ wá yes now wọ́n tí wọ́n ti máa ń ronú sí ọjọ́ ìlú náà fún ọdún oúnjẹ pé àkókò àti àti ṣe báyìí ọlọ́ọ̀tí tó ń mú òkú nípa tó bí lọ́kàn díẹ̀ ẹ́ kókò níbi iṣẹ́ rẹ̀ obìnrin kọ́lá ṣe fóònù tí gbogbo nǹkan máa tóbi lọ́dọ̀ ẹ̀ tẹ́ máa bá dé àǹfààní ẹ̀ pé àwọn wà ní kíkú lọ wọ́n lè fi máa ní ìkẹ́kẹ́ ìwòye ẹsẹ̀ nípa wọn. èyí ò lè ní ilé wọ́n bá ní gáàsì bá wọn mú obìnrin lò wọ́n bẹ́ẹ̀ jíìpì àwọn ọmọ òkèké ní ẹ̀rọ ọkùnrin kan gidi fóònù tí ó dájọ́ kù níwọ̀n. tí ẹ̀rọ bá bẹ́ẹ̀ bàjẹ́ tó dájọ́ ọkùnrin kò sínú tẹ́lẹ̀ tuntun yìí obìnrin lẹ́gbọ̀ọ́ tó wọ́n lẹ́ bí ma ọwọ́ lẹ́ dá fẹ́ bọ́ ma gbogbo àti pàdé àbí ọkọ̀ òwe bíbọ̀ yẹn ṣe ń wá kò séèkì bí ṣé wọ́n jẹ́ dọ́kọ̀ ni kódà wọ́n máa tó bá ara tó gbogbo obìnrin máa ń gbọ́ gbogbo àpárọ̀ kò lọ sí ìlú kọ́ lálá nígbà wọ́n ní ilé ẹ̀dà ìdásí ìjọba sí kàkiri kàkiri kàrẹ́sẹ́jọ gbogbo kan àdókì wúlò láti lè lè ṣe é kí a sùn. Bìkọ́sẹ̀ nígbà tó bá ń ṣe kàkiri kàkiri jáde ìdí rẹ̀. Yóò ló gbé wọ́n kò sẹ́kọ̀ọ́ ní jẹ́lẹ̀, ó ti rẹ̀ náà kò sí kankan. Ẹ kò ní kẹ́kọ̀ọ́ kí ni mẹ́wàá wà. Mẹ́wàá ti rí kọ́lọ̀ ọ̀hún ṣọ̀rọ̀ ṣọ̀rọ̀ kó tẹ̀ ọkùnrin náà lọ́rọ̀ ní padà ìwọ́bìnrin kọ́kọ́ máa ń di ọkùnrin fún ìbọn ní pé wọ́n ní wọ́n ti ń yìn bá ń dà obìnrin náà ni wọ́n kọ́ sọ bóde òun lọ ní padà lálá sí ní jẹ ara pé wọ́n jẹ́ ìgbà náà pé ìbẹ̀rù ẹ̀tọ́ ìyíkẹ̀ fún un ìwọ òdìdí kò kà fún mi ọ̀rọ̀ lórí mi fún Kẹta, ó ti ò sílé kòtò àwọn àti ìgbà jẹ èyí ó gbé yẹn jẹ. Àwọn tó bá tó bá ti sàn kọ̀ wò, sọ ma pé mi kò bẹ̀rẹ̀ máa lo gbogbo ẹ̀ láti yìí. Kẹ̀rí, tírẹ́ẹ̀sì tó lọ pẹ̀lú pé èèyàn ṣiṣẹ́, ògbé ìtura kò ṣe nǹkan kan, yóò fojú kéré wo ṣẹ́lá kò ní ṣe sẹ́ẹ̀tì lẹ́ kéré pẹ̀lú sẹ́ẹ̀tì lórí pẹ̀lú wọ́ọ̀rì bí ibo láti rí o. ẹ̀yẹ́ máa wò ó sẹ́ẹ̀tì ká máa bẹ̀rẹ̀ sí pé kò ń dẹ́nu láti kó jẹ́ pẹ̀lú ọ̀làkàlà fún un. sẹ́ẹ̀tì dúró láti irú ìdọ́là irú kí ń sẹ́ẹ̀tì lórí ọpọlọ ó ju òṣèlú ìyá sí ìkùnkà tó ní gbogbo ìrònú jíjẹ àti ìlọkùnrin gbé ọlọ́pàá bá ṣe wá fún àwọn tó kù ní gbogbo ní gbogbo lọ́dọ̀ àwọn àwọn tó ti bọ̀ ṣe. Ìjọ tó ní ìgbà ṣá ẹ̀ ẹ̀rọ obìnrin wà bá tata ẹ̀ wọ́n ti mọ fúlàǹtì òyìnbó wọn lè mọ tata tàbí mọ tata sì lórí protection náà pété wú tó dé ẹ̀sùn ọ̀rọ̀ ló bá kí àtẹ̀sọ̀ fún mi máa ẹ̀ òun ti tẹ̀ pé kó ṣe kí wọ́n kàn máa pọ̀ sí àwọn ìdí náà lé ìṣẹ̀ka ìgbé tí wọ́n wá sí ìjà sùn. Ara tó máa ní láti kàn. Ìkejì, ènìyàn bá wọ aṣọ láti tẹ̀síwájú làwọn tó ń kọ́ máa kú ẹni tó wọ̀ èyí máa ń ta lọ́wọ́ ní ìlú asọ́ lè pa ṣe ìyá olówó àmì lórí iṣẹ́ táwọn ṣe méjèèjì onílé ìwà níkàwọ́ àti ìyẹ̀lú ó láti ọmọ ìwà níṣà ọmọ àjọsọ ó lè mẹ́jọ ọ̀sọ̀ kó jẹ́ sáré ó lè jọ́sọ̀ kó mọ̀ jẹ́ sáré tó táàbà tó ń sọ̀rọ̀ àtọ́ńkọ́ táàbà àgbàyàwó ó lè bá sùn àwọn ó lè bá sùn ẹ̀ sí àtọ́káwọ̀ ní kọ̀ọ̀kọ̀ ó ń bàbá wọ̀ jẹ́ ìrìnà ẹ̀dá. táàbà gbà pẹ̀lú láti sọ fáwọn obìnrin ní bá sùn wọ́n jẹ́ fún wa àwa náà jẹ́ ní sùn kọ̀ọ̀kọ̀ aṣọ ń kọ̀ táìsì tó ṣe déédéé yàn olùyàn ọkọ wa òun ni kókó ń ta abẹ́lẹ̀ ìlú lọ. ìwé sábàbà ìgbà àgbà méjì ń rí ìdílé ìdájọ́ kí ni ní tágbọ̀dọ̀ bá kí ní tágbọ̀dọ̀ bá gbogbo náà wọ́n ní mọ́nì gbogbo wọn lọ́wọ́ pọ̀ á lè kàn ìbá lọ́nà òbẹ̀ olùwàlá ní ìbá lọ ẹni kan tí ó bá wọn ìbá tó gbọ́dọ̀ ní ìbá ìbá ìbá tó fi sọ fún kálukó wà jẹ́ mistake àkọ́kọ́ àwọn ọ̀dọ́ gba ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn nínú ẹ̀sìn òun náà wọ́n ní láti wá wọn. ọlọ́run pé bẹ́ẹ̀ wò ó ní àlìbá sílẹ̀ wà ń sọ lìbá ó gbọ́dọ̀ ní bàtà àbí tó bá wá ní màá ọ̀sán gbọ́ ó ní ìlú ọ̀kọ́ ọmọ náà rẹ̀ ó mọ̀ra ó wà fún irú bí ní ó lè fi ara làwọn tó ní ìta. àwọn sẹ́kà tó bá dà wá láti lára ara wa tó lè ṣe fún wa á ní parọ́ ta. èyí ó ti tọ́ ni èyí ó ti mú kàdé yẹn wá. Kita akan melakukan apa yang kita lakukan. Terima kasih. Olha, não, papai, não ibi tá a ti lórí pé a ní ọdún ọba pẹ̀lú ọkùnrin àtòkùnrin ní ìbá ẹ ó lè lè bá tó lọ wà á tó lè bá tó lọ àwa ní ara àti ìbá lè bá àtọ́ta àwọn jẹ́ kó lè jẹ́ ọ̀sọ́ ó gbọdọ̀ sí bí táìsì ẹ̀sọ̀bẹ̀rù òun ni ní ìdí pé ìbáàtò ń bá dúdú ń kọ́ ò wọ́n lè jọ jẹ́ kankan náà ṣùgbọ́n táìsì tó kálukú èyí ó bọ̀ kálukú ló yàtọ̀ kánú ìrìn ẹgbẹ́gbẹ́ ń bá fẹ́ẹ̀dà káfíńtì tá a ti mú tùmọ̀ yìí ni pé tọ́lọ̀ mọ́ pé ìbáàtò làwọn obìnrin bá jẹ́ fún wa táà náà jẹ́ ìbáàtò wọn tó ìbáàtò àméjèèjì ẹ́ ìbá tó kọjá àkójọ sọ nìkan sọ́nà ẹ́ lèbá tó kọjá pé ó ń kọ́fà nìkan kọ́fìrì ẹ́ lèbá tó náà máa ń protect àmọ́ gbogbo ẹ̀ náà kọ́ wọ̀ ó gbọ́dọ̀ nígbà ìlú bí jẹ́ ẹni tí ó wọ̀ náà ẹ̀yẹ́ kí múdù máa dùn àtẹ́lẹ̀ kẹta kí n sọ̀rọ̀ bọ́ sọ̀rọ̀ fi tẹ̀ kí wá kó áyà sí àgbẹ̀gbẹ̀ jáde ẹ̀yẹ́ wá kó àwọn yára sí ti gbọ́dọ̀ mi. ara tẹ́sí bá tuntun ṣe ọ̀nà àlòmíkọ́ọ́yà àlòmíkọ́ọ́yà àjọ àtàtò àtọ̀rọ̀ àdéhìnà àtọ̀ àlùmíṣàbà àpò ẹ̀ atau di angkoya untuk memproteksi Quran dan Nabi wala an'ama khalaqama awa dafa ala Allah wa bada wa nga kumfiha jifu wam ibe kata orang nga awak awa dafa mulu er ume amwara jom di shato wa wa sawa si plastik atoli awak ibadu wa waba àbábá náà wà bá tó ń sàlàyé wọ́n ní tó ẹ fún àbá ọmọ olúwa tó máa ń kọ́ àwọn wí ẹ ohun kan orí ìdájọ́ tó ń sọ pé aṣọ wúlù ẹran wọ́n ní òjò wá sáyìn ibe sọ̀rọ̀ pé nìkan bá ní àwọn lójó pa alágbájá pé mọ́tò pààyàn máa lu aṣọ wúlò ẹran àkọ́kọ́ náà kó tó rí yóò lè yóò wúwo bí ìgéjì àti kó má bò tó ọlọ́run bá sọ pé àwọn aṣọ wọn káàdé ta sọ́dọ̀ wọ́n kù jẹ fún wa níbi. lẹ́yìn ọlọ́run bá fi léyìn ní ìbẹ̀rẹ̀ tó ń náà ní ní ọwọ́ ọ̀gbẹ̀yìn ọlọ́run sọ̀rọ̀ ṣẹ́ta sọ̀tẹ̀ wátàrà bí tàbí kómọ̀lì hàbọ̀ wátàrà bí tàbí kómọ̀lì àtàwọn akọ ọ̀kan tó pé yóò mọ̀ sọ níbi ooru àwọn akọ ọ̀kan tó mọ̀ sọ ní lójú ooru ọlọ́run wà àlàmúnáwù sọ́dá àtàlàmúnúté làkún lẹ́sìlẹ́sọ̀ sínàkó ìbá sọ́ra libáàtì lé ìmọ̀ jẹ́ protection báwo lobìnrin ti fẹ́ jẹ́ protection fọkùnrin tọkùnrin fẹ́ jẹ́ protection fọkùnrin àti sábà tó wà lórí àwọn aṣáájú ṣọlá wọn ní sàkọ àmì ìkùnlùbá fọlẹ́ ìrìnbọn ìnáwó àbọ̀tọ̀lù wà áṣọ̀nù pọ̀lú protect abẹ́ni bó ṣe wà kọ́kọ́lé kẹwàá pásítọ̀ ní ọlọ́run ọba ló pásítọ̀ yẹ kí máàlì ìdílé ní tẹ́lú àwọn wèrè gègé rí bóun yọ kó láíláyé má lẹ́yìn olùdókòwò lórí tẹ̀lé òdúgbò tẹ̀lé tẹ̀lé ọdún kẹta tó wó kẹta tó bẹ̀ẹ́ tẹ̀lé ọlọ́run ọba ṣe pé kò fàyè àyè kankan lẹ̀ ẹ́ kò fi àyè lẹ̀ wípé èèyàn ó ẹ̀jọ́ ìní tí méjì sẹ́ẹ̀sì àti tù kí ájú nìta wá àdúgbò pé ìmọ̀ ẹ̀rú pé ó lọ́nà mi kò bá torí pé ó sá ọlọ́run fẹ́ ṣe pé nǹkan tí ó fi máa fàyè papọ̀ ṣé nínú àwùjọ bí tó fẹ́ sì náà jẹ́ àrọ́mù ṣé àwùjọ òun lẹ́gbẹ́ láwùjọ mùsùlùmí kò lè wọ́ọ̀tù kẹ́rí fẹ́mínísì pé obìnrin yóò dáti lọ́tọ̀ pẹ́lá adídì ara wa ní ó lè dáti lọ́tọ̀ pé àwọn ọkùnrin kẹ́rí àwọn obìnrin wọn fẹ́mínísì wọ́n láàpùnrin mọ́ máìtò jíní jíní ìbá àwọn òwèrè ti dàárú lẹ́bí ilé ní ìrètí ilẹ̀ tí a lè fi gbé lórí ìgbé láàbí lòdì kò mú kankan yàtọ̀ pé pé ẹ̀sẹ̀ ńlá ńlá ni kò mú kankan àwọn òde yóò èyí tá a jẹ́ ń gé ìtọ́nà tó ní ìlú àpapọ̀ rẹ̀ ṣe wá rí kódà tẹ bá wù mí nítorí ẹ̀dá bá fẹ́ wù mí bá yóò fi ẹni yóò tó wọlé gbọ́dọ̀ tẹ̀lé náà ọgbọ́ tó yóò tó tán á máa rí náà àmọ́ òyìnbó bẹ̀rẹ̀ ti fi dìgbà pa títí ayé àti èdè ọdún àwọn ọ̀bẹ ti máa yọ tó wá fún un máa rí wọ́n bẹ̀rẹ̀ ti ẹjọ́ ẹ̀dá nígbà tẹ́yẹ̀ tó bí ẹ̀rọ mú bí ọdún mẹ́wàá ó ti wọ́n ti ẹjúgbó náà yẹ̀júgbó fún wọn láwọn ẹ̀sìn ìdúlọ́sẹ̀ ìdúlọ́sẹ̀ tó wọ́n ẹgbọ́ ṣé yọ́ta bá fẹ́ ṣe ìdúlọ́sẹ̀ tó fi dì àbí tó yẹ̀rẹ́ sọ bá ìta àmàbí gbogbo táàbù kan tó ṣẹlẹ̀ ṣe tán ọba ọmọ ìdúlọ́sẹ̀ ìdúlọ́sẹ̀ wo kò sí ìdúlọ́sẹ̀ rẹ̀ tán ẹni bá rí sí ìdúgẹ́ ẹgbọ́ pé ọ̀rẹ́ sọ́wọ́ àwọn ẹ̀sìn ìdúlọ́sẹ̀ ọwọ́ sọ́wọ́ àwọn ẹ̀sìn ìdúlọ́sẹ̀ 对，他们怎么把法律的事儿，然后去规定？我才规定的，所以咱们这种我觉得是啥？这把这些那个一些，那些，包括花的不会干的，那么多多少少，包括我这那不是那么，这玩意儿就完了，他们就是就是。 kẹ́lí gbogbo ìlú bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ láti máa láti ìgbà ọgbọ̀dọ̀ nígbà yìí. ó ní ilé ọkùnrin tètè náà tó bá ti rí díẹ̀ yóò tètè wú. ẹgbọ́ onílé ro púpọ̀ tó wọ́n ní kí mú rẹ̀ rí báyìí náà èyí náà ti tó. ọlọ́run ti gúnpẹ̀ ọlọ́run bá kẹ́ta kí ni ká ṣe. ẹ ìjọba mi náà bá sọ pé ó ní ibi mo dé ìdí níbi bá fẹ́ rí tó bá fẹ́ rùn gan pé sọ́nà mi bá dé ó gbọ́dọ̀ lọ́kọ ní ọlọ́kọ̀ yìí káàmù sí ilé ẹ̀sí àlọ́wọ́ àwọn káàmù ẹ̀ ẹni tó wáyà wò àtẹ̀lé wọ́pọ̀ olùgbé yóò mọ fún wọn máa rè ní ìbáfẹ́ káàmù tó bá wọn lọ sí ìgbàgbọ́ ní ẹ̀. ìṣá kí ló tẹ̀lé ọ̀lìbà tó sápò wá àtà nígbà láyé tẹ́ẹ̀ bá dé wá lìbáàbù lìbáàbù lè báàbù àti ìwárí sáwá ti kọ́ṣà ó lè sábà dínà fún àmọ́ àtàr for any lìbáàbù àti lìbáàbù pàtó kéèyàn pọ̀ sí àti fọ́mọ obìnrin lè jẹ́ lìbáàbù pàtó tọkùnrin ilé jẹ́ ìlú bá pàpọ̀ tó bá gbẹ́lú òótọ́ ìyàwó bá jẹ́ nípa ọ̀pọ̀lọpọ̀ àjọ ìgbà tí wọ́n tọ́ ìwà Kalau sahabat saya ini pernah ikut, ikut di belakang, tak boleh, itu otomatis ojú ẹ àìsí tábìkà gbà mí ní máa ń di àwọn èrò gbólógbóló. Tọ́gbọ́n, kẹ́lẹ́ náà kò ní ìṣẹ́jú náà láti ọ̀rẹ́ ìṣẹ́jú pẹ̀lú ọlọ́run. ẹ̀rọ ọlọ́run. bẹ̀rẹ̀ kí wọ́n lè ìtàkì ìtàkì láàbọ̀ àwọn náà kàti rú àlá wọ́n ti rú gbogbo ọgbọ́ ìsánúdá ìyáde ìtàkì láà kó lè jíjẹ́ ìdáwọ̀lẹ́jọ́ ọkọ̀ ní pàtàkì ọ̀dá tó ń kẹ́ẹ̀tẹ̀ lọ́kọ̀ọ́ nínú ìfọ̀kọ̀ àbí kìí sọ̀kọ́ náà tó bá ní kó tó tẹ̀lé lálẹ́ tẹ̀lé lẹ́nu má bí wọn ọlọ́run mọ̀ wá láyé kìí sọ̀kọ́ máa yanjú ẹ̀ tí wọ́n á dà gbogbo tá fẹ́ jọ kókó mi tẹ̀lé ní za ka samu àti bí wọ́n láti wọ́n àti ẹ̀wọ́n mi. Dàtí nígbà àtúbà àti bá fẹ́ràn rẹ̀ wà á mọ ilé ibi pé tí ò bá fẹ́ jọ ọ́ lọ bá wọ́pọ̀ lọ́dọ̀ ìjọ́tẹ̀ bá ní ìṣẹ̀lẹ̀ àwọn ọkùnrin ti gbọ́ níjọ́ tó ti ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ wọn ní ọ̀dà pé tó máa gbé ìgbà rẹ̀ kọ̀ wá. àgbàfẹ́ pé tó tọ́ ó gbàgbà sọ àgbọ̀ yìí níjọ́ tí ìfẹ́ bá wà èyí ń yọ. ṣé ẹ gbọ́ mi yé? má fẹ́ sọ ní pé àyà tí wàá ṣàlàyé ẹ̀ àyà yẹn wọ́n jẹ́ kó jẹ́ pa gómìnà yìí ìwẹ̀ pé ẹ̀ma tó sì máa ń fà pàtàkì sẹ́yìn sẹ́yìn ìpàdé lórí pé ẹ̀ tí ó bá rẹ̀ wọ́n pé jòkó ní ẹ̀ sẹ́ra ẹ̀ tó yá ti pa àjọpà mo wá fẹ́ lu ọ̀gá nínú ọgbẹ́ máa jòkó ẹ̀hìn jọ́ lára ọkọ̀ fún wa mi ò dùn tó ológo sí ni ayé àlùfẹ́ sáńdà mọ̀ wẹ́ ọ́ ọ́ ẹ̀ ló tó ọ̀rọ̀ sọ̀rọ̀ gbọ́ bá ti di kì kọ̀ ká lè yóò rẹ lẹ́sìn àwọn kì pè sá ìgbésẹ̀ kì í pèsè ọ̀pọ̀ máa ń lọ ẹni tí ìjọba tó yẹ ká ti yá àlẹ́ lọ́sùn ọ̀pọ̀ àwọn àlẹ́ ẹ̀ ẹ̀ ìjọba tó yẹ ká ti yá àlẹ́ yóò mọ̀ ṣe yóò mọ̀ ṣe yóò mọ̀ sọ̀rọ̀ ní tó bá fẹ́ kù yóò bàjẹ́ ara mọ́tò ní yóò bàjẹ́ ọ̀sẹ̀ ló gbọ́dọ̀ lọ́dọ́ ìgbèrè ní ilé ẹ̀kọ́ ìlú kóṣù ẹ̀. akọ́kì yìí ti bàjẹ́ òwò àti ìgbà yìí ti bàjẹ́ àwọn ọ̀gá tó ń bá wọn àti àbíyá tó ń bá wọn àlọ́ tó ń bá wọn àlọ́ tó ń bá wọn àlọ́ ẹni obìnrin ní ìbá tó ti wà pé níjọ́ tó bá fẹ́ àti tó bá fún ẹ̀mí ìjọba tó lè wọ́n dáa because ẹni náà tó bá sì ní iṣu gbogbo olùyọ mi fẹ́. sọ́ọ̀rì láti ìbájì láti àwọn ọmọ tó ń bọ̀ náà ọ̀rọ̀ náà ló ti náà ó ti wọlé ti súnmọ́ bẹ̀rẹ̀ kó tó wà wọlé ti bẹ̀rẹ̀ fún ayé ẹ̀ka ìdílé olùwà ẹ̀ tó bá tẹ̀ ọ̀rọ̀ wọn ni. ìjọba tí ẹ̀ ń wọ́n tó tó ní ìkẹ́kẹ́ tó lè wọ́n la wọ́n á ní

náà ṣe wa àwọn bá ìgbẹ́ta àwọn ìgbésẹ̀ pọ̀ hmm? àbí ìkẹrin á ó ti dà ń dáadáa lórí ọjà àbí ìfà àwọn gbọ́dọ̀ tó jẹ́ náà àbí ìkẹrẹ̀fà ó bí àwọn ọmọ tó dáa lórí ìké ìké ó máa ń gbọ́dọ̀ àwọn tó ti kó gbọ́dọ̀ léwo tó tó ṣe ká tó bá yàwọ́ lọ́la ó ní ìyàwó ìwà lára ní ìdí ìfà. bẹ wà yìí jẹ ní àwọn apáni jẹ ìdí ìlówó mi ò àgbà máa máa mẹ ní èmi láti dé kí ìgbà kan wà láti kó wà lóko wà lọ àná ìyá mi wọ́n wá Vá. wọ́n tó lè gbọ́ sára tàbí náà ó lè lu ẹ̀ pa á sí ẹ̀ lórí ẹ̀ lẹ̀. ṣé wọ́n ti ní màá yẹ ọ̀rẹ́ yìí òkú yẹ wọ́n lè máa sáyé. ṣé kò sí ìfọ́kù ní ìfọ̀ ìfẹ́ làwọn tó lè pàtàkì ìfẹ́ ńlá ìfowópamọ́ na kuma sai ya tsaye magana ko ba ko ko so ko ko ko sai san ko lo ha ta kullu kike ka ma fa ka ba ba ba ta ta ba ko ba ta ta dai ma ba ba ko ni sai ko ni ko ni ko ko ni ko ko ni da sala ko ko ta ma ta ba ke ni ta ọ̀pọ̀ yìí náà ní ìgbà ìgbà ìgbà tó kó làtà bá ti yí tó bá máa láti máa rẹ̀. lẹ́yìn bàtà kò sí ẹ̀rí rẹ̀ bàtà kò sí ẹ̀rí rẹ̀. tẹ́ ẹ bá gbọ́ mọ́tò ní ìjọba tó yẹ kó lọ sí. èyí tó bẹ́ẹ̀ sì ti bẹ́ẹ̀ ìwòye lọ́sọ́ ní. tẹ̀lé ọ̀rẹ́ lọ́sọ́ náà bàbá olóògùn tó ti ń sọ sí ìlọsọ ìbọn ta ní ṣé ọkọ rẹ̀ kò ní ìlú ọ̀rọ̀ ẹ wà bí ṣé bàbá rẹ̀ lọ́sọ̀ bá tẹ̀lé bá lọ òun lọ sọ́ọ́ láti fi àwọn èèyàn. bẹ́ẹ̀ ni ẹ̀sùn adé ìfòkè ṣe ń ṣiṣẹ́ ọ̀gá rẹ̀ ìgbésẹ̀ ọ̀gá ló ní kọ̀ǹtó owó ẹni mọ̀ tó lè lọ́gbà yóò sọ sáré ọ̀rọ̀ owó èyí ló pọ́lì fún bàbá torí pé òun ló bí ọ èyí kọ́ ló pọ́lì sẹ́lò gbogbo ọ̀pọ̀ lápọ̀ Agora, o inglês está contigo dele, é aquele movimento nenhum. Eu falo é, Deus só ajuda, agora ah, Deus, Deus, Deus fala. É, mas também, a coisa vem com a radizinha, enquanto o ego é do Bruce. Ou na verdade, eu vou isso, ou não, olha esse agora do, é, mas eu te falo, eu te falo, agora, obìnrin tó fi yún fún ká kí ó fẹ́ parí ọ̀rẹ́ tó ti ní ìdílò ká sọ tó bá a jáde kan gbèsè bá rẹ̀ lọ sí àìbá mi àlọ́ ìmọ̀ náà ó ṣòfò ìwọ́n náà tó ti sílẹ̀ àti àìbá ìyẹn. Thank you. ဘာပဲသာသွားမှာ

dá pé ó kàn ti di ìṣẹ̀lẹ̀ ọdún Ṣé mo bá jẹ òkú bí ìgbà bá náà ọ̀hún tó máa fún mi láti? Ṣé ìjọ tí àwọn òbí bá jẹ ọmọ ẹ̀kọ́ rẹ̀ á ti gbà fún mi? Bàbá rẹ̀ ojú bàbá òkè ìtọ́ ìgbà obìnrin lọ́mọ máa ń lò. wá àwẹ̀ wá fọ́mọ ní o. Ọ̀sẹ̀ pẹ́sẹ́ jẹ́ ìyàrá rẹ̀ ó ní ọkọ̀ tó ga ní ọkọ̀ tó ní ìyàrá rẹ̀ tó ní ọkọ̀ lára sẹ́rí tí ọkùnrin bá ní ìyàwó tàbí kóòtù sáà pàtàkì ẹgbọ́n ti tẹ̀ kéré náà pé tó dá lórí ìdòwò tí kò lè rí rẹ̀ owó pàdé ìrọ̀lá rí ó fi síwájú sí ìjà tó wá lọ́wọ́ ìjọba ọmọ náà tó wá pàtàkì. sọ́wọ́n kó ṣe ní tó bẹ́ẹ̀ tẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ wà fún àkóso kọ́lẹ́lẹ́ ni you mean if the thing complete you only get more that is what I'm doing by our professional àwọn alákọ̀ọ́mọ̀ tí kò lè tó máa ti dá. ó fẹ́ kí mẹ́kọ́ dérí pété áyà kan ń dàgbà tí ó tó kólé náà jù. ó ní ó fi ọkùnrin ò gbọdọ̀ máa dà ọkùnrin kó dà ó fi lè ní ìbòjú ìjà pé

ṣe tó bẹ̀rẹ̀ kó gbà mí lọ́dọ̀ ọkùnrin yóò dá. Ẹ̀kú ṣe obìnrin náà gbọ́dọ̀ dá o, gbọ́dọ̀ dá. Ọmọ sára ọkùnrin òun ìjẹ́ ṣe ẹ̀kú táàdì tó ṣe tí obìnrin ẹ̀kọ́ á sọ láti ìjẹ́ ọkùnrin ìjẹ́ náà. Ṣé o sọ láti ẹ̀ sọ̀tọ̀ láti ẹ̀? wá lórí ìbò sẹ́ńtà ṣe láti ọ̀hún. Wọ́n ti wá bá a lọ sí àwọn ọmọ àwọn. sí ẹ̀ yóò pẹ́ ìgbà tí ló kù ó ti ní gbogbo ẹ̀dá ìdàgbò pa òṣùpọ̀ ló ti bá ti gbogbo èèyàn tí yóò bá ti lọ